فالإمام مالك هنا واحد حدثني مالك وانا عبد الرحمن بن الحرملة أنا عمري بن سعيد أنا أديه عن جده أن رسول الله صلى الله عليه وسلم قال لا نبي تقول الراقب شيطان التي tí ó dágbo nǹkan lóhun والراقبان ó يقول ń dá tọ́bù ṣẹ̀tánání èṣù méjì nù wọ̀sọ̀látọ́tú rọ́kùnrin lẹ́bìn tó pé bá ti wá jẹ́ pé wọ́n pé mẹ́ta rọ́kùnrin ẹ̀hẹ́n àwọn onírin àjò ló àwọn onírin àjò gangan nìyẹn nítorí pé kí ni wọ́n rí ibi tó máa rí ibi sọ̀rọ̀ láàrin ara wọn tí wọ́n nìkan kan kó sínú mọ́tò fúnra rẹ̀ bó ṣe ń dá wa mọ́tò lọ bó ṣe ń fipọ̀ kì í ṣe pé òun ń travel ni o kì í pé òun rìn láàrin ìlú káàkiri kò dáa sọ ànábì ni kò dáa tó máa ní pé èṣù ni pé èṣù máa ń súnmọ́ ẹnìyẹn torí kò lórí ẹ̀ka bá sọ̀rọ̀ pápá méjì ni wọ́n ànábì ni ọ̀rọ̀ ti di méjì nù ó ní pé kí ẹ bá fẹ́ travel ọ̀dà kí òun mẹ́ta mẹ́rin kò dáa sàmọ́kọ́ jẹ́ pé wọ́n nìkan náà ló ti yan dásáàbù káàkiri ó léwu tí nǹkan bá ṣèyàn ta ni ó mọ̀ pé nǹkan ṣèyàn so wọ́n nǹkan báyìí ni ẹ̀kọ́ tí àná lè kọ́ wa wà á jẹ́fà ní máàlì kún máa máàlì so ẹ̀hẹ́ kí n tó kó mẹ́ẹ̀ kí ni túmọ̀ tó ti ní pé ṣe ìtọ́nù òun ni pé tí aburú bá ti ẹ̀fẹ́ ṣẹlẹ̀ tí ṣètọ́nù bá fẹ́ ráyè lọ́dọ̀ yẹn kí pé tí ẹ bá dá wà sòkò ní yóò tètè rí lè mú ìrànjú tó ẹgbẹ́ yẹn méjì àwọn tẹ bá pọ̀ kò ní rí lè tètè rí ìyàn mú lóṣù mú ìyàn méjì وحدثني مالك بن عبد الرحمن بن حرمل عن ابي سعيد بن المسيب انه قال يقول قال رسول الله صلى الله عليه وسلم لا نستطيع الشيطان يشتري يهم بالواحد والاثنين a máa lọ lè gbèrò láti rí aburú ṣe fún ẹnìkan àbí èèyàn méjì wọ́n yìí dá kánú sàlásà wọ́n tó bá ti pé mẹ́ta lámúyẹ̀ yìí mú bíi tó ti rò kó ráyè lọ́lọ́mọ́ lọ́dọ̀ wọn tó ṣàjìnà fún wọn. وحدثني مالك وانا بن سعيد الخدري عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال لا نبي لا يحل لامراه ànábì ní kò lẹ́tọ̀ọ́ fún obìnrin kankan tí mẹ́nu lè la tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ wal yawmil akhir tó gba ọjọ́ kan ìgbọ́pọ́lọ́wọ́ bẹ̀rù dìde tùsáfẹ́rù masirata yawmin wa layla kó wá lọ lè ṣe ìrìn àjò ìrìn àjò ọjọ́ kan àbí òru kan ẹni pé kọ́ lọ láti àárọ̀ kọ́ wá ní ìdí lọ́sàn-án àbíkọ́ yẹ pé ìmọ̀lálẹ́ ìdí ní àárọ̀ la tó yẹ pé travel fi ní ànábi ní kò dáa fúbẹ̀rẹ̀ ilá máa mahramin àfikọ́ jẹ́ pé pẹ̀lú kí mahram wà ń pẹ̀lú rẹ̀ tani mahram wọn ni kó jẹ́ bàbá rẹ̀ jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ so jẹ́ ọ̀nkù rẹ̀ bóyá ọ̀nkù rẹ̀ bàbá náà ń kù nìkan ń kù lọ́dọ̀ bàbá àbí áńtì rẹ̀ ní sáìdì bàbá àbí áńkù rẹ̀ ní sáìdì màmá àbí áńtì rẹ̀ ní sáìdì màmá áńkù rẹ̀ ní sáìdì màmá àbí áńkù rẹ̀ ní sáìdì bàbá nígbà tí wọ́n pè ní patana áńkù àti matana áńkù tí wọ́n jọ gbọ́dọ̀ travel àbọ́mọ rẹ̀ tó ti bàlágà ẹjọ́ travel so tí ọba ti rí ẹgbẹ́ tó wà àwọn yẹn ìrìn àjò ẹ̀ṣẹ̀ náà ni ẹni ń rìn ìrìn àjò tọ́lọ́wọ́ fẹ́ ni so àwọn obìnrin kò dáa kò máa dá ìrìn àjò fẹ́ẹ̀rì kẹ́lù ní ilé látara ìrìn àjò ìrìn àjò ló fi ya yàlè yàlè yọmọ lóko oko àjàpá oko àjàpá so àwọn bàbá mọ́tò rádaràdá wọn so tó wáyé kó gba five thousand yóò ní ẹ ẹ ẹ fún five thousand three thousand ló sọ pé òun gbà kò sí pé so àwọn ilé ìnáwó ni wọ́n tẹ̀ ọ́ so bákan ìyá ni ọkọ̀ ọ̀nà bàrádàdà tó wọ́n èyí tí wọ́n lò mọ́ aṣọ èèyàn ní àìsàn ah, ìgbà tí ó gba three thousand níjó ní tó gba three thousand láì tó bá ti di pé mo gbọ̀rọ̀ rẹ̀ lè ti kò jẹ́ nínú bàbá kan mọ́. yóò kò ní wọn fún yóò wọ five thousand ó dájọ́ tó ó lè rẹ̀ ránú. àwọn tó a fún wọn àtọkọ nínú travel ṣé wọ́n tẹ̀lé náà ná owó tó ọgbọ́ ọ̀rẹ́ bàbá adéla tó ti gbójú òkè wọ́n yẹ five thousand wọ́n á ní two onígbà so kọjá kúrò ní mọ̀já tọ́ọ̀bù so náà ni ọ̀rọ̀ tí wọ́n máa lè ẹ̀kọ́ tó mẹ́kọ́ tọ́ọ̀bù so náà ni ọ̀rọ̀ tí won maa le ẹ̀kọ́ tó mẹ́kọ́ wa ní èmi tí a dùn be so rosimo allahu al Malik bin Anas wasair al-a'immat wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh náà tàwárà ìdí ìkàsílẹ̀ yìí ẹ́ so èyàn lè fi ìwẹ̀ yẹn kí ọ tí àlọ́ aláyẹ̀ bá já nígbàtí èyàn ti jánábà rẹ̀ nìyẹn yóò tún alówà èyàn yóò wẹ́wẹ̀ láti gbọ̀wẹ́ rẹ̀ tán kọjá rẹ̀ àwọn tó wá ṣe pé bó ti wẹ̀ tẹ́yọ̀ fẹ́ lọ kírun ni kò ṣàlùwà lánìí so àwọn tó wá ẹgbẹ́ kò bá wẹ̀ kò bá kírun ní àsìkò yẹ kò ní ìdíkúrú tó àlọ́ aláṣẹ àlọ́ aláṣẹ ti jẹ̀nẹ́bà yẹn ti gbó báwọn náà ńlọ àìlọ́. olùyẹ asọ́lámù alákòtò làwọn bá bù pé nàbí ìlọ ìdá ẹ̀ lórí ìgbà wọ́n kan ọkọ̀ pé ó wà ní à ń pè ẹ̀rí kí kí ọlọ́run tí ọlọ́run kan máa sọ pé ìtọ́lọ́run ah, kan máa rí ìyẹn so ṣé ẹ̀ náà wá ní ẹgbù mọ́tò kẹrin kan ọ̀pọ̀lọpọ̀ ìyẹn aláwọ̀kọ́ bákan náà ẹlẹ́ẹ̀kejì ah, ah, ní pé وقال اركبوا "Fi بسم الله مرجا مرسا ومجراها إلا رب الله غفور رحيم ونشي لما قع في بعض المسؤوليات جو ntí àbí ọ̀nà ni pé ṣé ànábì ọmọ àyà yẹ nínú Qur'an ṣe fún ọlọ́run sọ fún dàtọ́ bá fẹ́ kẹrin àjò ànábì ò kí ń kà á ìṣe máa ń kà lásọ yìí ìṣe máa ń kà nù ẹ̀rì pápójú ẹ̀hún ẹ̀rì síbi àpójú ẹ̀hún tí mo mílẹ̀ kan náà ni so omoflagin ọlọ́lẹ̀ fi ń ṣèwòsàn ọgbọ́n kẹrin ògùn ọ̀sẹ̀ kẹ̀ flagin ògùn ọ̀sẹ̀ kẹ̀ so flagin da àmọ́ ó da fún nǹkan míì ni tí wọ́n dáwọn ògùn ọ̀sẹ̀ kẹ̀ ní gẹ́gẹ́ ló ń lò fún ọ̀sẹ̀ kẹ̀ torí ńlá ìrìnàjò àwọn ẹ̀sà á sọ ànábì ọlọ́run tó kọ̀rọ̀ ánì tó pé tí ó wà ní ká lò fún un yóò kú ṣàlàyé rẹ̀ fún wa àwọn tó ní amọ̀ta náà ni aṣọ yìí fàdúrà yẹn yóò ṣe bí sinimá ìrìnàjò ọkọ̀ dáa tí wọ́n kà á sí ní ẹyin tó bá lọ́rin àjò àfi ẹni tí ò bá ti mọ̀ àwọn bá tí ẹ bá ti mọ̀ kí wọ́n fi kalẹ̀ ọmọ àìlà. wọ́n bá kan nígbà tí ẹ fi ní pé ẹ bá wà lọ́mọ tó ní ilẹ̀ lè kà á máa àwọn ẹ̀kọ́ tó máa ń jẹ̀lé yà títí yóò wáyé máa jẹ́ síkú ìjọba yín bá wọn. díkù ìjọba yín pọ̀ ta àlíwò lórúkọ yìí o kì ń pààrọ̀ yẹn lẹ́kọ̀ọ́ dípò wà ń lè kí òun sọ fáwọn pé so tààlímù ní jẹ́ lẹ́nìyẹ ń jẹ́ tó ti so kìí ṣe zikiru jima'i lọ́ọ̀ì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Any day, any day. ní àtàwà ìsìlẹ̀ ọ̀káàbì títí ìwà bẹ́ẹ̀ báwọn ènìyàn sọ̀rọ̀ wípé bẹ́ẹ̀ pé ṣé kí ni àkọ́kọ́ ṣe àsàlàwà ìsìlẹ̀ ọ̀káàbì ni àbíkẹ́yàn bẹ́ẹ̀ pẹ̀lú ilẹ̀ alhamdulillah mẹ́ta sálámà tó bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ sí. نعم كيف بندر إن الحمد لله نحمده ونستعينه ونستغفره. Nta mẹ́jọ ní ṣí ọ̀rọ̀ rẹ̀ nìyẹn, ìrẹ́ ọkọ̀ ń bẹ̀rẹ̀. sókè bá wí tán èèyàn ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nìyẹn títí ẹ̀gán náà ara ọ̀rọ̀ náà ni ara ọ̀rọ̀ ni ilé pẹ́lẹ́ tó wá sí asàlámù alaykum ọ̀sán bàkà tó mo kí yín oṣù kékeré kan ní alhamdulilayi náà mọ́tò tuntun lọ. nǹkan lè máa ń sọ kánà yaqulu bayna yaday hajatihi inna alhamdulillah nahmadu àti níbi kútùbà nìkan. tó wọn sì ní yóò الله أعلم سبحانك اللهم وبحمدك وأشهد أن أوكي أوكي wọ́n tẹ́lá pàwọ́ ẹ̀kùnpá ẹ̀kọ́kù tó tí àbá ọmọ ìjọba lọ́wọ́ tí àwà ìlúwẹ̀ tí wá kíyàn sí ẹni ìdáwọn lóhùn tó kíyàn tó kíyàn pẹ̀lú sálábà lórí kíkì o ẹ̀ẹ́ tó a tó máa ń sọ̀rọ̀ sí ọ̀pá pé ọ̀rọ̀ tí kìí sọ̀rọ̀ tó pọ̀ ni ìyẹn lè dẹ́nu yẹn lóhùn bọ̀ kọ́mọ̀ jẹ́ kígbà tí yẹn yàgbẹ́ lọ́wọ́ o tó ń ṣe bẹ̀rẹ̀ lọ́wọ́ gẹ́gẹ́ ọmọ kan wà nínú bathroom àbí toilet yẹn lè sọ̀rọ̀ bọ̀ kì í sọ̀rọ̀ tí wà lọ rẹ̀kẹ̀tẹ̀ bí kí n bẹ̀rẹ̀ kan lọ́rẹ̀ tí ń borí kíní kan àtàlẹ̀ owó bí kíní kan wọ́n kó mú so àmì yẹn wà lórí toilet gẹ́gẹ́ yẹn ṣe bẹ̀rẹ̀ gẹ́gẹ́ so nǹkan yẹn mọ sọ̀rọ̀ ṣe ọlọ́wọ̀ fẹ́ rárá mọ̀ ń سبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك